ẹ kẹ́bọ̀ padà sórí ètò wa ètò yín Ògo Ìgbàlà lẹ́ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín Fowóṣadé Adéfẹ̀wá. Hmm. ìhòòhò ọkàn mi lóminú nítorí pé ní tòótọ́ tá a bá wò ó lóde òní ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìhòòhò nínú ara nínú ẹ̀mí ẹ̀mọ aró odidi bá lélẹ̀ á wà ní ìhòòhò ọmọlúàbí ohun gbogbo tọ́lọ́ ń dá a mọ́ yẹn wọ́n dẹ̀ máa gbé kiri ìgboro. ah ayé ò ní sọ wá sí òní gbogbo ọjọ́ ayé wa lórúkọ Jésù bàbá wa. mo sọ lẹ́ẹ̀kan mo ní ní ìwé orin ìjọ àpòsò ti Kristi hmm. in five hundred and seventy four past four wọn ipá kan ni ènìyàn lè lò hmm. nígbà tí gbogbo ipá bá pin ẹ wá sọ pé ipá tó pin àwọn ipá tó pin nígbà tí gbogbo ìgbìyànjú ènìyàn bí ẹlẹ́ran ara tó hmm. bá dàbí ẹni pé kò léso. tí ò yọrí síbi kankan nígbà tó wá ní ẹsẹ̀ ìkarùn-ún ó ní ipá náà ní àdúrà tó mi ọwọ́ tó so ayé ró tó ń lọ síwájú ìtẹ́ gbọ́ mi dáadáa ọlọ́run sì ń dáhùn àdúrà ọlọ́run sì ń gbọ́ ti àwọn àyànfẹ́ ọlọ́run sì yí ayé yẹn padà ìwọ ọlọ́run rẹ̀ pé no ọlọ́run ọ̀fẹ́ kó lu ayé ẹ bẹ́ẹ̀ wọ́n hmm. dáṣọ ògbóbù ọfẹ́ rìstọ́ rẹ ilé iṣẹ́ tó ti kú yẹn ọlọ́run fẹ́ jìnnìyẹ ọmọ tí a ti sọ dìdàkudà yẹn ọlọ́run fẹ́ ra padà ṣọ́ọ̀pù rẹ tí ò sí kankan bẹ̀ mọ́ yẹn ọlọ́run fẹ́ bẹ̀ wò ìwọ ni kó o gbàdúrà ní ìmísí ọlọ́run ẹ díwò ní ara rẹ máa gbà lọ́sàn àti lóru gba ẹ̀mí kan tí ń pè ní ẹ̀mí pé mi ò ṣe é dá dúró mi ò ṣe é fi sí òòrùn mi ò ṣe é takò ah, bẹ́ẹ̀ lẹ́nìkan dẹ̀ ń wò mí mo pàṣẹ lórúkọ Jésù Kristi agbára tó fi bọ́ ní òòrùn lórúkọ Jésù Kristi tí ọ̀tá ìdílé ọ̀tá ẹ̀jẹ̀ tí òfin ní lágbára lórí ẹ mọ́ lórúkọ Jésù lórúkọ Jésù agbára yẹn wọnú ayé rẹ àmì lórúkọ Jésù Kristi àbúrò àmọ̀ bàbá yọ gbogbo ẹni tó bá wà ní òòrùn kó o sì kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ kò súnmọ́ lọ́hùn ìdí nìyẹn tí mo fi ní orí ọ̀fẹ́ láti wá pè ọ́ sí ìpàdé àdúrà kan tí a máa ń ṣe lọ́dọọdún tí a pe àkọlé rẹ̀ ní no more roadblock àkórí tó ní wọn ní kẹ́gbàdúrà lé lórí lọ́dún yìí I can move mountain àjọ sí òkè nídìí. àmín. àwọn òkè tó ń bọ́ sọ ògo lọ́rùn ẹ. ẹ̀mí mímọ́. lòkè iwájú serubábẹ́lì ó ní wọn yóò di ìṣẹ̀mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni àwọn òkè ilé tí ìjẹ́ wọn rògbòlò hmm. tí ìjẹ́ wọn tayọ ẹ̀mí mímọ́ tí ìjẹ́ kí ìran wọn ṣẹ ẹ̀mí mímọ́ òun la fẹ́ gbàdúrà ta kò ní ọjọ́ mẹ́rìnlá tó gbẹ̀yìn ọdún hmm. the last fourteen days of the year òun la máa gbàdúrà yẹn ìṣọ́ òru ni o hmm. ṣùgbọ́n ààyè wà fún gbogbo èèyàn láti wà nínú church kọ́ wa gba marathon wa gbọ́jọ́ mẹ́ta bàbá sọ́jọ́ kan lórí ọ̀fẹ́ ogunlọ́gùn àwọn ìránṣẹ́ Ọlọ́run káàkiri gbogbo àwọn pásítọ̀ wa wọ́n ti ń dé sínú ọgbà láti dúró láti jókòó kẹ́ àpẹ̀lú èmi náà kájọ bá wa gbàdúrà papọ̀ sẹ́ni prayer tọ́dún ìwọ máa ní agbára sà olúwa pàṣẹ fún mi pé kí n lọ Jerusalem kí n lọ gbàdúrà tí mo bá ti ń dé láti Jerusalem ni mo máa dé sínú àdúrà yẹn èmi ọ̀mọ̀dí tó lúwa fi ní lọ ó ní tí mo bá ti ń dé sínú àdúrà yẹn òun ọlọ́run fẹ́ mọ̀ mọ̀ bí ayé àwọn èèyàn wò wọ́n sì fẹ́ ra ayé wọn padà hmm. kí wọ́n bọ́ nínú àjàgà ogun tó ń jà wọ́n mọ́sùn lé hmm. wọ́n máa ń pòwe kan wọ́n ní ẹnu àìfọ̀ lóró ògbó aṣíwèrè lòdò ògbóró pa hmm. yorùbá kì í ẹni tí yorùbá kì í ní ẹni tó bá yà sílé wọn nígbà tí òjò bá ń rọ̀ máa bọ̀ lọ́dọ̀ jésù wá képe ọlọ́run kó yí ayé padà kọ́ra ẹ̀ padà kọ́ra ṣẹ́ ẹ̀ padà kọ́ra ògùn ẹ̀ padà kọ́ra ògùn ọmọ rẹ̀ padà kí ìgbé ayé tó ń dùn tẹ́lẹ̀ tẹ́ ń gbà lọ́wọ́ ẹ kọ́lọ́run ọ wá dá padà fún ọ kí wọn náà wá ní ẹ̀rí wípé àṣẹ ọlọ́run lágbára olúwa sọ fún mi pé twenty twenty it will be a year of moving mountain. Amen. There is no mountain will stop your life. Amen. To move forward. Àmín. And you see the hand of God in your life. Àmín lórúkọ Jésù. Àmín. Bàbá wa ìbéèrè kan tàbí méjì tí mo ní ni pé kí ni ọ̀nà àbáyọ sí pé ipò téèyàn wà yìí o kí ni solution kí ni way out. mo ti sọ ọ̀nà àbáyọ ni kéèyàn gba Jésù lólúwa àti olùgbàlà. ó gba Jésù lólúwa àti olùgbàlà. bẹ́ẹ̀ni mo fi sọdá mo fi mẹ́sàn-án Matthew eleven eight lẹ́kọ̀ọ́ ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tí adìẹ rú wọlé lórí. ẹ pé àjàgà tẹ́lòmíì ń gbé ipá ẹ̀ ọ̀ka ṣùgbọ́n Jésù máa yí kú olórí èèyàn ah. ọ̀nà àbáyọ àkọ́kọ́ ni ọ̀nà àbáyọ lẹ́ẹ̀kejì làdúrà o mo fi sọ pé ìwé orin wa sọ pé ipá kan lèèyàn lè lò ńgbà tí gbogbo pa bá pin àìsà hmm. ọ̀tọ̀ làdúrà ọ̀tọ̀ ni hmm. àdúrà àdúrà alágbàlà gbéwó ẹlòmíì ò ní ìmẹ̀ṣẹ́ àdúrà rí hmm. ọ̀rọ̀ pé ká pè lórí fóònù pé gbàdúrà fún mi kọ́ ìwọ fúnra rẹ wá fẹnu ara ẹ bá ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀. ẹnu ẹni ni wọn máa fi ń kọ́ lẹ́jẹ́. ẹnu àìfọ̀lóró gbọ́dọ̀ sọ fún ilé ẹ̀kan. Hmm. ẹ tí o bá ti lè sọ pé mi mọ́ wà mẹ́rin mi mọ́ wà mẹ́rin wọn olùwà gbé ó lè jẹ́ ọmọ bá ìbá àjẹ́ àrẹ orílẹ̀ tí o bá ti sọ̀rọ̀ olùwà gbé ẹni tí o bá ti lè gbàdúrà ó máa máa fọdún yin ọdún ni ayé tí a wẹ̀ ayé àdúrà ni ọ̀nà bọ́jà ẹnì kẹta ọ gbogbo eléyìí tó ti fi wẹ̀ tó ti mu tó ṣe gbogbo ẹ̀ hmm. kí ni ìsọ̀tì ẹ̀ pàbó náà ni wàá bá ẹlẹ́dàá ẹ hmm. tí mo yí ayé ẹni padà. ẹ wá ń bọ́ a sọ̀rọ̀ nípa ìṣẹ́ òru ọlọ́jọ́ mẹ́rìnlá tó máa wáyé ní ọdọọdún tọdún yìí ibo ló ti fẹ́ wáyé. ó máa wáyé ní CAC anointing with fire tó wà ní last bus stop ọ̀lànìyí road abúlé ẹ̀gbá ní ìlú èkó chọ́ọ̀chì bàbá aládùá. chọ́ọ̀chì bàbá aládùá worldwide ló ti fẹ́ wáyé. ẹ àwọn kan wà bóyá àwọn ti ẹ̀gbẹ́ nílùú èkó tàbí ọ̀nà tó ti wá jìnnà ṣáàyè wà fún ibi tó máa sùn. ààyè wà nínú church. tó máa sùn tó máa wẹ̀. tó máa fi borí. torí ẹ̀fọn. torí ẹ̀fọn ààyè tó lè sùn sí wà tó bá wá kẹ̀rẹ́ ìdídá tí o lè sùn nínú church ibì kan ń bẹ tí o jìnnà sí church lọ gba yàrá kan síbẹ̀ hmm. kọ́ ọmọ babẹ̀ wá gbàdúrà báwọn aráàlú òyìnbó ṣe máa ń ṣe nìyẹn hmm. wọ́n ti fi bẹ̀yẹn lẹ̀ fún wa bí rúùrù bíi twenty bíi gbogbo irú program wọn tẹ̀ sọ pé wọ́n yọ̀ọ̀bẹ̀ fún wa wọ́n náà lọ bọ̀ bàbá wá láti amẹ́ríkà láti lọ́nà yẹra síbẹ̀ wà á gbàdúrà ó sì yọwọ́ ọlọ́run ayé ẹ̀ ìwé ìgbénu ẹ̀yìn àtẹ̀ lọ́wọ́ ọmọ tí ó dojú ọ̀nà ẹ̀rú yàn náà máa tò ó lóyún ó sì bímọ. àmín àmín bíbélì náà sọ ó ní tí gbogbo bá dojúrú ó ní ká ṣe kí ló ní ká tọ̀ àwọn wòlíì ọlọ́run lọ eléyìí tó túmọ̀ sí pé ọlọ́run ò ní sọ̀kalẹ̀ ṣùgbọ́n ó ti ṣètò àwọn kan ẹ pé tí ọ̀nà yẹn bá dàrú tàbí kò lọ bó ṣe yẹ kó rí ọlọ́run nínú ayé àwọn yẹn la máa lọ bá tádẹ̀ wa tó ó dẹ̀ máa di wípé àwa náà máa so ẹ̀rí lórúkọ Jésù Kristi bọ́dún ìṣe ń parí tọdún ń lọ sópin àtèmi àtìyín a ò ní parí mọ́dún lórúkọ Jésù a ò ní parun sínú ọdún yìí ọdún tó ń bọ̀ aṣojú yín láyọ̀ adàṣojú èmi náà ní ayọ̀ àtàlàáfíà tó bàbá nínú Olúwa gbogbo àwọn tó wá fẹ́ rí yín àbọ̀ fẹ́ pè yín lẹ́yìn ètò kí ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí. o lè pè mí sí nọ́mbà yìí is zero eight zero. zero eight zero. three four. three four. six two. six two. eight four. eight four. seven nine. seven nine. is zero eight zero. zero eight zero. three four. three four. six two. six two. eight four. eight four. seven nine. seven nine. jẹ́ ìpè lẹ́ẹ̀kan sí Odo. òdo zero eight zero. Odo ẹ̀ta ẹ̀ta ẹ̀rin ẹ̀rin ẹ̀fà ẹ̀fà èjì èjì ẹ̀jọ ẹ̀jọ ẹ̀rin ẹ̀rin èje àti ẹ̀sán àti ẹ̀sán ní èdè ìlú wa ni mo pè yẹn mm-hmm. now ó lè connect mi báyìí lórí Facebook we love prophet Adefisoye prayer lọ fọ́lọ̀ péjì mi ń bẹ̀ àdúrà wà ń bẹ̀ yẹn throughout tó o bá tiẹ̀ ti wọbẹ̀ wá ti rí àwọn prayer àwọn gbàǹkógbè àdúrà hmm. tí ẹ̀mí Ọlọ́run ti gbé jáde tá a ti gbà táwọn ọmọ Ọlọ́run kan ti gbà tán ní ẹ̀rí lọ sí youtube prophet michael adebisoye lọ sí eh, instagram wòlíì michael adebisoye nọ́mbà tí mo tí mo pè tán yẹn o ètò thirty four sixty two eighty four seventeen yẹn send me prayer request yẹn síbẹ̀ o máa máa receive audio prayer wa lójoojúmọ́ àwọn àdúrà tí wàá gbà tí èṣù àti ogun ilé yọ̀nà pé òun dáràn hmm. torí pé o ti bọ́ lọ́wọ́ o olúwa sọ fún mi pé òun pè mí láti tírèèdì àwọn èèyàn bí wọ́n ṣe ń gbàdúrà ìwọ náà connect whatsapp ó rí nǹkan tí mo sọ fún ẹ connect wo facebook connect youtube ó rí nǹkan tí mo sọ fún ẹ àánú ọ̀dẹ̀ bí ayé rẹ wù. àmín àwọn àdúrà téèyàn máa ń gbà tó jẹ́ pé kí ni o ilẹ̀ àti sàtánì gan àtàwọn ogun ẹ̀wọ̀n á wárìrì bí wọ́n sọ ó ní ìwọ ilẹ̀ wárìrì nítorí pé kí ni o iṣẹ́ owó olúwa ló jẹ́ lọ́gán tó bá ti ń gba àwọn àdúrà yẹn ìjọjọ́ yóò lè wà bákan náà mọ́ bákan náà jẹ́ kí n tún rán ẹ létí ìṣòro ọlọ́jọ́ mẹ́rìnlá yìí tó máa wáyé ní òpin ọdún ní December tá a wà ìgbìyànjú kó wà níbẹ̀ ìwọ náà wò àwẹ̀ ọjọ́ kan ìṣòro ọlọ́jọ́ kan àwẹ̀ ọjọ́ méje ni nígbà tó o bá ti wá ṣe ìṣòro ọjọ́ kìíní tó gbàṣàròdé tí wọ́n bẹ́ ń lé tọkọ ọ̀rúndé tí ò bẹ́ ń lé táyà ọ̀rúndé tí ò bẹ́ ń lé dájúdájú ò mọ̀ pé tiwọn náà gọlọ nìyẹn ayé òde ní wàbá kan náà mọ́ lórúkọ Jésù Kristi gbogbo rẹ̀ tó ti tó olúwa ẹgbà ọpẹ́ wa olúwa ẹgbà yín wa gbogbo ẹ̀yin tó wù láti bá àdó pọ̀ lórí ètò Ògo Ìgbàlà wòlíì ní ẹni ìránṣẹ́ Ọlọ́run ní ẹni evangelist ní ẹni tó ń wọnà pé bí bàbá dé fi ṣe ìṣe wá ìyọ tó wá jẹ́wọ́ olúwa lólúwa tó olùgbàlà ìwọ náà fẹ́ wá láti wá ṣiṣẹ́ ìyìn rere ìwọ ṣáà bá mi pàdé ní Facebook mi Fowóṣadé Adéfẹ́nwá tàbí yálà ní Instagram ní Fowóṣadé 1985 ó máa bá mi pàdé níbẹ̀ lórúkọ Jésù Kristi lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin ni màá bá èmi náà lè máa rí ẹ má gbàgbé ẹ máa gbàdúrà. Why should I worry when no one knows tomorrow? Worry never solved anything. Worry never helped anybody. Oh. My life is a beautiful testimony. This one life I've been given. I know go waste line. lifeline. I refuse to be moved. Lord, my life won't be confused. If I don't get very rare, I don't want very rare. You are my God. doesn't matter what they say. No today, no me, no tomorrow. ìbànújẹ́ bẹ̀rù rẹ ẹkún ó ṣe you are my God I will not.